ẹ kálẹ́ o ẹ kálẹ́ ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tẹ́ bá ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí I am sad very very sad inú mi ò dùn rárá rárá rárá léèní mo ti sọkọ́ darí lórí nǹkan tí mo wá mú hàn yìí kì í dẹ̀ sóni ní àkọ́kọ́ tí màá kọ́ sun ẹkún ọjọ́ tí mo wá ẹni lọ sí prison yard ni mo kọ́ sun ẹkún mo tún padà sun lónìí nígbà tá a dé community service court níbi tá a fẹ́ parí pépà ẹ̀yin èèyàn ọlọ́run ni ọba tó mọ gbogbo tó lè so gbogbo ẹ rí i pé ní ìjẹta àbíjọ́wo ni mo sọ̀rọ̀ lórí àwọn pásítọ̀ wa mo sọ̀rọ̀ lórí àwọn àwọn àáfàá wa àwọn ìmáàmù wa ẹ rí i pé kì í ṣe pé ṣe ni mo condemn gbogbo ìmáàmù ẹ̀dẹ̀ rí pé kìí ṣe gbogbo ńṣe ni mo condemn gbogbo pastor, àwọn pastor alálùbáríkà wà àwọn pastor tó jẹ́ wípé ntí ọlọ́run fẹ́ ni wọ́n ń ṣe wọn ò dẹ̀ ní kọsẹ̀ láéláé àwọn àfáà tó jẹ́ pé ntí ọlọ́run fẹ́ ni wọ́n ń ṣe wọn ò dẹ̀ ní kọsẹ̀ láéláé ṣùgbọ́n ẹnikẹ́ni tó ń ba orúkọ ẹ̀sìn méjèèjì yẹn jẹ́ fúnra ara ọlọ́run ni ó ṣe ìdájọ́ wọn mi ò ní ṣépè fún wọn ṣùgbọ́n mo mọ̀ pé ọlọ́run á ṣe ìdájọ́ wọn n tó ṣẹlẹ̀ ní Redeem Court ó ń bà mí lọ́kàn jẹ́ gidigidi ni o ìdíjọ́jú tó bà mí lọ́kàn jẹ́ ni pé ó wá jẹ́ ó wá jẹ́ chọ́ọ̀chì bàbá wa tí gbogbo wa máa ń pọ́nlé nílẹ̀ Yorùbá tó bá wá yá sìn wá ní Redeem ni lóòótọ́ nǹkan tí mo fẹ́ sọ yìí Redeem ló ti ṣẹlẹ̀ ṣùgbọ́n Redeem ń bàdàn bíbá ẹni ẹ dákun ṣé tó yá tábà wá ń pariwo bàbá Adébóyè lórí n tó ṣẹlẹ̀ ní chọ́ọ̀chì Ìbàdàn ṣe rí i pé ó dàbẹ̀ ni pé ó ní ìwà òpé nìyẹn ṣé lóòótọ́ bàbá Adébóyè ló ní chọ́ọ̀chì ṣùgbọ́n ṣé bàbá Adébóyè ni ẹ̀ pásítọ̀ Paris tí wọ́n ti ṣe nǹkan tí wọ́n ṣe fún ẹni kò rí bẹ́ẹ̀ mo dẹ̀ ń wà bá lálùbáríkà ni bàbá yẹn mo wá fẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn gbogbo ẹ̀yin èèyàn Ọlọ́run àtẹ̀yin mẹ́mbà Redeemed Church of uh, Redeemed Church kẹ́ ẹ bá mi sa gbogbo agbára yín láti jẹ́ kí bàbá mọ nǹkan tó ṣẹlẹ̀ torí pé bàbá ò lè jókòó síbi tí wọ́n jókòó sí yẹn kí ọmọ ìjọ kan ọmọ wa kó kọmọ wa kó ẹrẹ bá orúkọ tí bàbá yẹn ti bíòdì láti gba kékeré ọ̀pọ̀lọpọ̀ àtàwọn tó jẹ́ mùsùlùmí àtàwọn tó jẹ́ christian ọ̀pọ̀lọpọ̀ yẹn lọ́mọ́ fọlá bàbá yẹn tọrọ náà kẹ́nìkan dẹ̀ wá believe pé lọ́kàn ara rẹ̀ pé àti kó ń ba orúkọ yẹn jẹ́ orúkọ tó ń tọ̀ ní ó bàjẹ́ o orúkọ bàbá adébóyè ò ní bàjẹ́ o orúkọ wọn ò ní bàjẹ́ láéláé mo kàn fẹ́ kán dákun torí ọlọ́run mo fẹ́ káwọn náà bá mi sympathize lórí ọ̀rọ̀ ọmọ yìí mo dẹ̀ fẹ́ kí wọ́n bá mi pe pásítọ̀ yẹn tó ọ̀dà ẹni tí mo jókòó tì í kò kí í ṣe yorùbá kì í ṣe yorùbá ṣùgbọ́n bíbélì ní ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì ẹ èmi ò fẹ́ rí ọmọ ẹ̀dá alààyè kan tó ń jìyà ìyà tí ò tọ́ tó bá ti ń jìyà tí ò tọ́ kò ń jọ elédè míì mọ́ lójú èmi ó máa ń dàbí ọmọ ìyá mi ni torí tí gbogbo yín bá gbọ́ nǹkan tí mo gbọ́ tẹ́ ẹ bá rí nǹkan tí mo rí ẹ̀yin náà mọ ibi tí èpè tọ́ sí ẹ̀ mẹ́ni tí èpè tọ́ sí ẹ̀ mẹ́ni tàdó àtọ́ sí lórí nǹkan tí mo mú wá sí etí gbọ̀yìn ẹ má bínú ẹ wò kíní yẹn la omi ó gba omi lójú mi àǹtí bá máa sunkún ẹ̀kẹta rere tí bá máa sunkún lórí ọ̀rọ̀ yìí torí pé ìyànjẹ burúkú burúkú láyé tí mi ò gbọ́rú ẹ̀ rí ìyànjẹ of the highest order tí mo rí rí láyé mi òun lélẹ̀ so tá a bá sọ̀rọ̀ church tá à ń fẹnu tẹ́ḿbẹ́lú àwọn kan tá à ń sọ̀rọ̀ mosque tá à ń fẹnu tẹ́ḿbẹ́lú àwọn kan ibi tẹ́ ti mọ̀ wípé àríkà tó máa sọ lélẹ̀ pé kì í ṣe gbogbo pásítọ̀ lóríire kì í dẹ̀ ṣe gbogbo àwọn mùsùlùmí ló ire kì í ṣe gbogbo àwọn imam ló ire so ẹ wo arákùnrin tí ẹ wo lẹ́gbẹ̀ẹ́ mi mo fẹ́ kí ó sọ̀rọ̀ tí n bá bí léèrè ọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí mo fẹ́ kẹ́yìn náà ṣàdúrà síbi tádùá tọ́ sí kẹ́ ẹ síbi tẹ́pè tọ́ sí. My brother. Yes, sir. Good evening. Good evening, sir you are, you are welcome. Yes, sir. Eh, ẹni tí mò ń bá sọ̀rọ̀ yìí is from Port Harcourt is ọmọ Yorùbá so òní ò jẹ́ ká kò dẹ̀ ó gbọ́ Yorùbá díẹ̀ ṣùgbọ́n kò gbọ́ dáadáa òní ò jẹ́ kó ká lo èdè míì láti bá bá wa sọ̀rọ̀ my brother how are you. I'm fine sir. please could you tell my people your name. my name is David Boma West from the south south part of the country River States. Thank you. Uh, where are your parents? Parents are in Port Harcourt. Then, from where did you come to Ibadan? I I left Ilorin to Ibadan. How do you get to Ilorin? From Ilorin to Ibadan? I was in Port Harcourt with my parents after my secondary school, I desired to be sent overseas. Okay. So I I had a discussion with my parents that they should help me travel overseas. But then they were not in support of my dreams, most especially my mom. She was not really in support of my dreams of schooling overseas. Because maybe she wanted me to school where they'll be able to know how my life is and also know how to monitor me. But I feel I could live my life without them. So I traveled out of River State without the knowledge, and then I went to Ilorin to meet my elder brother. After secondary school? Yes. My elder brother was doing well, so I was living with him. To an extent, I forgot my parents. I no longer feel seeing my parents were, were important. I see that living my just my life at 17 then was the best for every teenager and every youth growing. Because I believe that I must not stay under the parents of my roof the, the roof of my parents in order to make it life. So I started living the life without my parents. For those years, I've been living my brother till my brother died. My brother had a motor accident, then my brother died. The brother you are living with in Ilorin? Yes. So sorry. It's, it's a story I I don't like sharing most times. But I'll do it for this purpose because of this day. I, after my brother died, I decided that staying in the lorry is no longer comfortable for me because I could no longer cope without things there. So I said, let me come back to Ibadan to establish my life back. So that was, I'll be able to start. That was, that was when? That was on the 3rd of March. March of yes, this uh, year? this year. So I came to Ibadan. So on coming to Ibadan, I met my brother's friend who I was actually staying with. But because he said, I, him himself and I and my brother were having issues before my brother died. So he never wanted me to really stay with him because he feels that I supported my brother when two of them were having issues. So while coming from Ilorin to Ibadan, the vehicle I entered from Airport Road to Ericon, I they phone that I entered the bus. So a lady came down from the vehicle and then the, the phone fell from her hand. from her hand. From her hand, yes. So what I was supposed to do was to tell her, ah, madam, look at your phone. But I did not. Because I was in it. I know what I did was bad. Mm. I hmm. collected the phone. I started using the phone since on the 10th of March. I've changed it. Eh, nobody could track the phone. I've just been using the phone since then. So reaching on the 7th of November, after arriving at Ibadan, after staying for some time in Ibadan, uh, I was invited for a reading program that they were having a Sunday service. I need to come. So I attended that service. So the pastor preaching that service saying, he said, there is something that we have done that man cannot see, but God sees. And the Bible says that with the mouth confession is made, and then he that covereth his sins will not prosper. Mm. So we need to open up. Now, whatever thing that we have collected forcefully, just like Zacchaeus, uh, eh, Zacchaeus told God that we need to come out and confess and restitute. So I really felt the pastor was talking to me that day on that to sermon, you directly directly so I was touched there are some things he said that I said this man is really talking about my life let me just go and then surrender whatever to him so that God will forgive me so I went to him I told him pastor I know I have done a lot of things but because of what you have preached your message has touched me but there's a phone that I'm using this phone is not my own I stole this phone and I've been using the phone since on the 3rd of March. But because of what you have preached, your Simon has touched me. Please take back the phone and the SIM card, the SIM card I have not thrown it away since then. Take it back, call the owner, and then submit uh, the phone back to the owner so you can help me as a mediator to plead on behalf of me so that the owner can accept the phone. The pastor accepted the phone, led me to Christ. I was in the church, he delayed me till some minutes after 8 to 9. In the night? In the night, in the evening like this. Find what was happening. The police came in the church and then that was how I was arrested. And I was taken to Ashi division that night. You said they, they, they, they handcuffed you? They handcuffed me. They handcuffed me right inside the church. And I was taken to Ashi division. Ashi? Ashi yeah, division, yes. So when I go to Ashi division, the DPO was even far from Ibadan, but they had to call him, he had to come back because everybody was saying that in as much as I have confessed, it's no longer important or even if i kill somebody even if i do anything for the fact that i have confessed the pastor does not have any right to call the police to come and arrest me again so when the dpo came and they, they said ah for the fact that i have confessed on my own to the pastor the pastor does not have any right to bring me down to the police station to get me arrested so the pastor denied that he never called police so people ask who called police because the discussion was just in between i and the pastor who else will now call police leave not the pastor so that was how after 24 hours the matter was transferred to state cid so oh, from why, why why why was the matter transferred because the dpo never wanted to come because the matter was complicated because the dpo never wanted to involve himself It used to because the evidence the pastor presented were not true and then the reason why the pastor arrested me was invalid hmm. because i went on my own or nobody traced me, nobody tracked me. Okay, that is why he wanted to just just remove his, remove hand, his hand the from the case. So when I got to state CID, they interviewed me. After the interview, they said I should wait. So the owner of the phone came. She said, "Who kept me in the cell?" But in as much as I have confessed, she's not the one that arrested me. She did not track the phone. That she had even forgotten about the issue. The, so, the, the owner of the phone. The phone yes, when, so, when when when the man get eh, to to yes, her. the message got so, to her. So she, she now she now came. Yes. I meet you in the and cell. I meet me in the cell. So she said "You are forgetting about the issue that she don't even have anything about the issue. That since so, you are the one that went went on my own. So the Ashi division, the DPO now came there. So she now he now said, well, that pertaining this matter that he has brought the matter to CCID, his hands is off. That he that this matter has never come to that place because he does not want to put his hand into something that he cannot finish. So after a while, I was interviewed and then I was kept in the cell. You said the guy gave you something. Two thousand. The lady gave me two thousand. You know the, the phone. phone. Yes, for at least calling, at least going on my own to submit the phone. So that was. But by the time she came, you are already in the cell. I was already in the cell. So I was arrested. She don't have power to release to, re to release me. So that was how I was taken to the court. Maybe from the court, the matter will be struck out of court. So when I got to the mall, I started crying, even at the court that I was saying it in front of my IPO. That this pastor is this, this pastor, I said it. People heard me while I was crying. Which? Oh, yeah. So while I was in court, I was crying, I was saying it. I was accusing, I was telling my IPO that she knows what happened though. That it is the pastor that called me. I was crying. People were asking me my name, but I was just crying. Because it was painful in my heart till now that the pastor that I went on my own to confess. You want to damage my own image or myself. That was I was taken to the to the to the magistrate court. When I got there, I, the magistrate looked at my statement, looked at the person, and then she said, "In as much as I have confessed with my own mouth, they are not supposed to jail me or bring me to uh, to court anymore." The magistrate. The magistrate. Yes. so I was praying in my mind. I said, God, If I have come here on my own to confess by myself, then you have to prove this, that you are God. So after the prayers, after the marriage, the marriage now said she will rise. She didn't give her statement, uh, her judgment. She had to rise. Okay, they, they, they, you said they asked you whether you are guilty or not. They, yes, she asked me if I am guilty of everything. I said, yes, I am guilty because indeed I collected the phone without the knowledge. I would have told you, man, this is your phone. But at the same time, after nine months, of stealing that property after nine months since march to november nine months i felt remorse one day because of the message of the past one. then if i don't if i decide not to return the phone nobody will still know i will still be using the phone till anytime i like whatever i can i can do with the phone but because that day i feel that ah what this person said is true i need to change and that's why i did it on my own so the magistrate rules from the court and then went to her chambers after some time she came back and said, well, this is her judgment. That she gives me either one year imprisonment or three weeks uh, community service. People were whipping me in court that the pastor should do this to me. So that was how I was taken to. Mm-mm, mm-mm, you did not finish it. Uh, you you said the judge said she would have given you. Yes, she said uh, she would have given me seven years imprisonment because that is every crime for stealing. Okay. That is the normal punishment I deserve to get for stealing. But because I have gone on my own, nobody caught me, nobody traced me, nobody saw me doing it. I went on my own to confess. She cannot jail me seven years. That I went on my own is no longer stealing a per se. The prosecutor tried to convince her to jail me seven years, but she said that is her judgment because she cannot jail me seven years. Because even if I have done anything at all and I have gone to the pastor to confess, it is no longer anything I do. I never did anything before. So she cannot jail me because she cannot fight against God and still fight against me. So that was how she now said, Is that be the case on this judgment that uh, she's going to give me that one year imprisonment? Because you steal the Because phone. I steal the phone. And the three weeks community services because I went on my own, I was remorseful and then she jailed me. And that was my first time of going to court. I have not gone to court all the rest of my life. Mm. I have not gone to prison for the rest of my that was my first time of experiencing such thing. And then I was taken to prison. When I got to prison, I told people everywhere, even when the warders saw my statement, that was what was written. So everybody was saying, ah, ah, why will pastor bring me here? Why will pastor do this? I told them there because it was written boldly on my file that they brought down to the correctional uh, center Agodi. It was brought there. So that was how I was imprisoned. Hmm. But I I thank God because the pastor feel that maybe I will rot in jail. After even arresting me, he didn't even come to check whether I am alive or I am dead. And you don't even have I, I told him here. I don't even have anybody. I even told him my brother is dead. He's away that my brother is dead is aware if they call him now he knows my brother is dead i told him everything but today he kept me there all this while i am just suffering for no reason that i went on my own to confess or is it now a crime that people will preach of repentance and somebody will come out to repent i went on my own to repent and then i landed myself in prison to tarnish my own image my own reputations but i thank god for this my father here and also for the Yoruba nation for what they did and their support towards my release. Thank you very much, sir. Thank you, my brother. Hey, eh, I think you you heard a little from him. Uh, one, you'll be surprised seeing the Yoruba Nation cap in his head. When there is one man in the prison yard, Mr. Alade. Alade. I've said this several times. This man de deserves reward, and I know God will continue to reward him. Whenever he sees something that is wrong, or that, that he see that somebody was jailed wrongly, or somebody was jailed because he doesn't have anybody, he called me. He called so many other people to come and assist. He was the one that called me to come. I went there, I met this guy in the prison yard. I weep when he told me what actually happened. And people that we are sitting down together, they also wept. They wept. So now, uh, that day that they called me I don't have anything on me. I don't even have 2,000 naira in my account. Ah, I felt bad. I felt bad that I can see somebody like this without me be able to do anything. I wasn't myself. But God so good. I came back home that day. Uh, President of uh, eh, Yoruba Yoruba World Congress. Congress. Yoruba World Congress. I thank God that day when I got home. The president of Yoruba World Congress in Yoruba Nation, he called me. He told me some things that he had from my last video and he praised me, he thanks me. But he see the way I was standing. He said, what, what was the problem? And I told him that my mind were not settled. My mind is not settled at all. He said, why? I told him what happened to me. That I just came back from prison yard this evening. He said, why? I told him exactly what happened to this man. And I told him what we need. Because one, we have to pay lawyer that after they've been giving him two options whether to go one year or to do community service community service he will need some people that will stand for him because he has to be coming from home to come and do anything they assign to him to do in the court by maybe sweeping or uh, washing toilet or anything You understand me? So automatically they still need to they still need to do uh, some some things before the judge that okay oh, we have taken community so when they took community the the judge said he need two surety the surety that will guarantee him that will guarantees him not to run away. And this is the guy that doesn't have even a single person in Ibadan. He don't have anybody. Not even a friend. The person he stayed with, they were not all that. Uh, so, and the person has not even look after him. Sure. After he heard what happened, because you know so many people will be thinking otherwise that maybe he went to seal because it is not everybody that will hear what transfer within him and the Pastor. and the pastors. So him and the, his friend has had, uh, abandoned him because they are not from the same town. It's not his uh, family. He just abandoned him. Now, so we have to look for two people, two shorty that we are sure judge that is not going to run away that is going to serve that three weeks community service so we are on this since like five or six days ago we started looking for people the the first people they got this the first two shorty they got later they they refused they say they cannot do it again they started charging different type of money. It is not that money that is very, very important. But I really appreciate them because for you to come and shorty somebody you did not know, somebody you did not know anybody with, I don't, I don't, I don't think it is easy. So for them to do it, I will, I will always be begging God to reward them on that. So two of them they, they came. We gave them money separately, but doesn't that money wasn't anything because even even if we hold ten million, we cannot take the money to the judge that okay we are going to deposit money. No, there's nothing like deposit deposit of money in his judgment. So the only thing, the only two things is either for him to go to one year jail or for him to look for too shorty that will, will guarantee his coming back to be doing what he was asked to be doing. So we eventually got this to understand. So today they just sent to me. the first call me that I should be coming to prison yard, but later they say okay, let me go and meet them at Yagaku in the court that they are going to perfect his paper they want to perfect his perfect that they are going to leave the prison yard now as should leave my home for us to meet there so i went so when i went they they have arrived there i met them there so that is when we started the the paper so the two shorty they sign after they sign then the there's one woman there that there's one godly woman who started asking him question now that this surety has stand for you and it is not that you are, you are going to live in their house where will you be he now saying ah he has a friend that is uh, patching up with before the woman now said ah your friend that refused to come to visit you and it is not that he did not hear of what happened to you. So, what is the assurance that when you go to his house, he will allow you to stay? And that is where I now said, no. Okay, if that is the case, let him follow me to my house. Let him be in my house till we finish, uh, till he finish his uh, community work. I think it was 15 working days. 15 working days. 15 working days. So when I told them that, they all started praying for me. People were there. Some people were crying. Mm. People started people started uh, praising me. I say it's not a matter of praise. This guy never looked like a criminal. I never see anywhere in his hand <laughs> where you see that ah this is his uh, ah, his habitual character that he has been taken to station he has been taken to this there is nothing of such and the way he talks show me that he is a responsible person so let me take him home let him be with me when i am less busy i will be bringing him to where he is going to do his uh, community service but tomorrow Monday and tomorrow Tuesday that is going to start I will take him with my car pass where he suppose to that where, where he can take if I am not chance to take him there where he can uh, enter taxi from and where they can go through so that is where I am going to follow tomorrow so that he will know the road to that place if I am not around to to pick to carry him there or my motor is faulty or any other thing. So whenever my, my car is not available or I'm not available, he will take his uh, time to go there. You can imagine this is what is left to him. This shirt and this trouser. That is what is left to him. Now, we came home. When he came home, what baffled me is the two requests he make from me. Is the one that is thing, the thing that baffle me much. He now say, Daddy, he thanks me, pray for me. He now say, he want to request for two things from me. And if I can do it, he will be happy. I say, what is it? He say first, he wants me to follow him to that pastor. Let me go and confirm from that pastor whether he had done anything wrong or whether he has done anything apart from what he told me that he does in the church. So, and let me ask him why did he decide to jail him? I said, one. He said, two. He said he know he has sinned against his parents. He said he feel that is the repercussion he's getting now. That is how he felt in his mind. That he will want me to follow him to Port Harcourt to meet his parents. And he wants me to help him beg his parents. And I've promised him to do the two. By the special grace of God, I will take him to the uh, church. But that will be after his uh, community service. I will take him to the church. If the pastor is ready to talk to us, fine. If he's not ready to take to talk to us, fine. And I will later follow him to his dad in Port By the special grace of God, I am going to do that. But another question is this. Most of the time, we used to blame some people some head of the churches like Baba Adeboye the church that did this to him is Redeem Church Redeem Pastor and we be we will be blaming that on Baba Adeboye Baba Adeboye was that Baba Adeboye's fault is Baba Adeboye the pastor of uh, a parish in Ibadan one of his parishes in Ibadan. Is, is it Baba Adeboye that has him to jail this guy? So I don't see any reason that we should shift the blame on Baba. We, we cannot, but I want to beg Baba to please try to comfort this boy. One. I want to beg Baba to please I want you to caution that pastor. Invite the pastor and ask him the reason why he should do this to this guy. I don't know what he needed. I don't know what he needed. Ah, uh, there is something I want to say. Uh, there is one uh, arm robber in olden days. They call him uh, Sina Rambo. I was, you know, he, was the one that reminded me. The, because I said it in the, in the, in, in the afternoon when, when I went to pick him. I mentioned that man's name. That is why he did not forget. There's one armed robber called Sina Rambo. He, has, he had wasted a lot of life of human being. And at the end, uh, one of our father call him, preach to him, and he decided to hang off his deed. He refused to rob again. He refused to kill people again. He's one of the one of the biggest pastor now. He now go to uh, prisons to talk to people to make people see reason why they must not steal or rob that is what is doing all over the country now he's an ambassador of peace now what tells that pastor that this guy is not going to be an ambassador of peace why did he want to kill this guy if this guy had been jailed for seven years What is the assurance that is going to come out from that jail life? There's no. There's no assurance. I want Baba Abi, Baba Adeboye to please ask that pastor, what has this man, what is this guy offense? Did he know him before? Or did he take his wife? Why? Why? What is the reason? Why did you want him jailed after that confession? After that confession, why did you want him jailed? Now, the reason why he's wearing this cap is he, he requested for it. He saw it in my house. And when, when I said we want to do interview, he said, let me, he said, eh, this is the cap of those people that I said they raped me. I say yes. He said, let him put the cap to appreciate them. I wasn't the one that asked him to put the cap. He put on the cap. And the prayer he has, he did today, even since we came home, the prayer, how he prayed for Yoruba nation, I cannot, I cannot, I cannot, I cannot explain it. So Now, there are some little, little questions I want to ask him. Before I allow him, he said, I should allow him to, to thanks the Yoruba nation. But before then, I will want to ask him some questions. When your daddy told you this is a, what he wants for you, and you refused to listen to your daddy, Did you regret what you did? Eh, And that I I think that was one of the lessons I have learned in my life. And it's a lesson I will tell to my world. Because parents are are God here on earth. And when we don't listen to them, we make mistakes. You know, I I felt I could do without my parents. That was then. But now I believe that nobody can do without his parents. God has never made any mistake by making anybody come through a father or a mother. Because they are the importance we have or we need in our lives. Whatever thing they see while sitting, even while we climb an Iroko tree, we can never see it. Hmm. because the world they have been existing before we came. So we have to listen to them. I want to use this medium to say that I I am so sorry for, for disobeying my parents. That was the genesis of this mystery. That was how I started this my wrong life. Every life I have lived outside my parents has yielded to nothing. Hmm. I have I failed. I regret nothing. I have failed. I can't even have anything to even say this is what I have achieved. Everything has just gone for nothing. So I regret of every action I took, every step I took then as a teenager. As my, it is my advice for every child, every teenager that is growing up, even as a youth, that you don't see yourself because you feel you're matured and you're doing what you think you are capable of that you can leave your parents they are still behind you no matter what in any decision you take you need to let them know whatever thing they ask you to do you need to take it because it is it is for your own good no parents will wish his own child evil hmm. so whatever advice they are giving us is important for us to take it hmm. and i've come to realization of that i am so sorry and i apologize on behalf of myself and my generation that I am sorry. Eh, eh, after that, he, he has begged his father, although I'm still going to Port Harcourt with him to go and beg his parents since he has so he has so remorse. Now, uh, before we go to that prison of Yoruba Nation, I still have some questions for you. You told me about something you learned because one, I want people to really help me to help this guy. I don't want him to remain the same again. I want God to use this mystery of his to become something in life, to become somebody in life don't know what he, he can grow to become. I am doing this because I don't know where they are going to help my children also. But I want him to be great. I want all the redeem members to please assist me to help this guy. Because this pastor has decided to ruin his life but because God is uh, God is able that is why we are saying what we are saying today who tells you even he can spend that one year in in the prison who tells you he can come out of prison after one year but he had learned his lesson which job did you you told me about something, some two things that you know how to do. Say it. Well, I am a barber. By God, grace, I am I am also a movie director under Dream Alive Productions. Now, I want you I want people to listen to that. It's a barber. For us to uh, we can get a very beautiful barbering saloon for him to start his life again. And that does not stop him from being an actor or a film producer. Whenever that of production comes, you can as well have somebody to barb in his barbering salon, to barb for him in his barbering salon. So Those are the two things he know how to do best. He's a great barber. Two, he's a movie director. He had learned that when he was in Ilorin with his brother from someone else who is an actor. Then he can act as well. Those are the two things he can do. And I believe you never disappoint me if you did not know me and you are doing what you are doing for me i believe you can do better for him i believe you will do better for him you don't know me i never set my eyes on any one of you sending me money is something i have never dream of is something i have never dream of i am telling you i have somebody who has sent me three hundred thousand for the gear of my car when I have problem with my gear. I have somebody when when they did they, when they did not go get the gear we we change to the tune of four gears. I have somebody who is also in America that that called me that I should carry that motor to his mechanic Then the, the, the mechanic, his mechanic took more more than one hundred and fifty thousand for him. They did it for five days. They condemn all the wire and every other thing. He call the wire that work for three days before they correct other things. So now after that, this man had given me money severally. Even when he spend one hundred and fifty thousand on that Nigeria He still gave me money. He still gave me hundred thousand that time. And they have been giving me money before then. There are those that send twenty thousand, fifty thousand. Somebody has so sent me five 500,000 in the past. One man from America too. Although they don't want me to mention their name, but God know them and I know God will, will reward them, reward their children me, about what they are doing for me. So if people are comforting me, why won't I comfort people? You, you I did not send some I did not sell something for you before you gave me money. And you are comforting me, you are composing you are you are you are you are comforting my position then if i cannot comfort comfort any other person that means i'm a mad person that means i don't have sense that means i don't know what i'm doing that means i believe what you are giving me will be for life this guy could become a multi-billionaire tomorrow he will not forget my children he will never forget my children so and whatever you are doing today even if I don't have money to pay you back in what you are doing for me, God is there to reward you. God is here to reward you. Now, this guy will be in my house, will be with me. I want people, I want people to help me help him. Don't send money to my account for him. By the grace of God, I make sure I open an account for him so that we can tell we can we can tell you his uh, his uh, account number for now he doesn't have a phone i will look for how we can buy a phone a very good phone for him so that if he has phone you can also call him i will i will this will this will not be the last time i will bring him to my program so we will give you his phone number you can call him you can encourage him you can do things for him but i want you to help me help him please if this is what you can do for me this year this year this december if that to help him is what you can do for me please do please good do I know if you are doing that, and God know I, I am the one that asked you to do that, God will reward me in other, in other places. Please help me. Now, he said, you know, I told you he was the one that picked uh, Yoruba Nation cap that I want to put it on to appreciate Yoruba Nation. And I've told you, the president of Yoruba World Congress was the person that gave me the money I use even though the what I what, what we what I told him we want to use before we have used above times two of it but we really thank God we really thank God that we achieve it because we cannot take fifty thousand dollar to that judge that is not what he requested for What he requested for is that two surety. I want to thank the two surety. I want to pray that God will definitely reward them. Amen. I want to thank that man in the prison yard, Mr. Alade. Alade. Me, I never see Alade type. Oh. The worst part of it is that when Alade take, took me to his oga, the the, the head of that prison yard ah that day ah I want to be crying because this man get up from his chair if you see how he embrace me shouting my name the oga patapata now he has given me chance to come to him i to come and record him anytime that he could tell us what happened in their own world. He could tell us what is happening in their own world. He has given me that assurance that even in his office, I should come, bring my camera to come and record him. I want to thank everybody. I want to thank my. Okay, let me allow him to say whatever I want to say to. Thank you very much, sir. I I want to thank the the president Yoruba World Nation. Yoruba World Congress. Yoruba World Congress. I want to thank you. Thank you so much. I also want to thank the Yoruba Nation. I ask that may God reward you for all your efforts. Amen. Amen. I also want to use this privilege to thank you because I I know such an organization exists, but I don't know that it's not just for tribes, it's for everybody. I feel before that you have to do it for just your tribe. But you have taught me a lesson that helping is not just for your tribe. It's not just for who you know, it's for everybody. Because we all have blood flowing in our veins. So the help we have to help for is for everybody, not just for tribe. Thank you very much, Yoruba World Congress, and thank you very much, Yoruba Nation. I also want to thank a man, if I feel to thank him, Mr. Alade, wherever you are, I pray that God will bless you. The man in the prison yard. You Yes. All ah, right, sir. I also want to use this privilege to thank you well, let's for your efforts, you seeing us through as youths. You have played your own part as father to see that the youths don't perish when they are innocent. God bless you, sir. Thank you. Thank, thank you. you very much, sir. Amen. I really appreciate it. So I want to use this privilege to say in my language. Yoruba nation Imiete o on behalf of the Rivers and the Kalabari people. We say Imiete to you. Thank you very, very much. We pray that Amono will reward you back. Finally, what I want to say is this. You can see what, what God is using Yoruba nation to do. We are not in power. We are not in power at all. But you are comforting me to comfort people. If we are comforting people, comforting people while we are doing it on our own, when we become government of our nation, what do you think we cannot do? Mm. What help do you think we cannot do? And that is why I am praying to God to please give us the independence of this Yoruba nation. Let us, let Yoruba people enjoy what the minerals you resources you created for us in our land. Whatever God created for us now is being siphoned to places. But we want to beg God. The only way that those things can be useful for us and us alone is for us to have Yoruba nation. I want to beg God to please give us whatever it takes to have this Yoruba nation. I want to say it now that Yoruba nation no going back. Yoruba nation no, going back. I did not end this thing here. I want to use my time. I will take him to the court where he's going to do his uh, community service. I will record whatever he's doing there. I want that pastor to see what he has put in this guy. I want that pastor to see what he has put in this guy to be doing. I want Baba, Adebo, Baba Adeboye, who is our father. I want him to see what one of his uh, pastor had did. I will be briefing you whenever he's going to start doing anything in the court. I will go there live. I will have like two or three of his doing in the premises and put it in this uh, in this. Uh, uh, video. So please, please, please, I want you to help me to help him. Help me to help him. By the special grace of God, as early as possible, I will I will do I will get little money. I don't have money now, but I will get little money to go and open a bank account for him. You don't need to send whatever you want to give to him to me when you send to him you have sent to me so you will send direct to his account please please please i want you to help me and the the the member of uh, redeem church i want you to please whatever you can do for me on this man for him to overcome what he has gone through I want you to still tell Baba because I know Baba may not be able to see this thing. But telling, telling him alone could make him to listen to it. I want Baba to please, as God comforted him, let him comfort this boy. May God help us. Thank you. I want all redeemed people to please show to this guy that there are better, better, better people in regime. Regardless of what this man do, I want you to prove that yes, there are people, there are there are people of God. Ah, ẹ̀yin èèyàn mi, ẹ tún kú déédéé wò yìí o, ẹ ṣe ẹ kú àdó tì mí, ojú ò ní tì yín o, inú ọdún tó tá a fẹ́ mú ìpẹ̀lú ògo Ọlọ́run a ní fìbànújẹ́ ṣe ọdún yìí o ojú ò ní tì yín o mo kí gbogbo yín kú àdúrótì mi láti ìbẹ̀rẹ̀ ọdún yìí títí tá a fi ń parí ọdún yìí lọ níwọ̀nba kékeré tó kù kí ọdún yìí ó parí ọlọ́run ní jẹ́ ká fẹ́ nìkankan ṣe àwátì inú yín o gbogbo àwa tá a jẹ́ olólùfẹ́ yorùbá nation a ní fi ẹnìkankan ṣe àwátì nínú wa pẹ̀lú ògo ọlọ́run because àsìkò tí a bá máa gbádùn yorùbá nation yìí ọlọ́run má jẹ́ kẹ́nìkankan wà lórí ìdùbúlẹ̀ àìsàn o Ah, ẹ ṣe gan ni ṣe rí bó tilẹ̀ jẹ́ wípé èrò ọkàn mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ fídíò tí mò ń ṣe lọ́wọ́ yìí pẹ̀lú àbúrò mi yìí ni wípé mo máa lọ láti lọ ya ibi tó ti ń ṣe community service ẹ̀ pé tí n bá ti yà á ó máa pẹ̀lú nǹkan tí mo máa release later mo máa lọ sọ́dọ̀ pastor àjọrò sọ́dọ̀ pásítọ̀ tí a bá lọ́pọ̀tunítì àti rí nǹkan kan yà kó náà sọ oríṣi tó fi ṣe tó ṣe so mo ti fọkàn sí pé àáfin mọ́ àjọ lọ sí Port Harcourt lọ́dọ̀ àwọn parents yẹn àátún yà yẹn náà a máa fi mọ́ èrò ọkàn mi nìyẹn ṣùgbọ́n ní àná àbí lónìí sọ́rí lónìí nígbà tí mo gbé dé tí mo gbé dé court ní court yẹn ní premises court yẹn ni ó ti ń ṣe community service yẹn so ìgbà tí mo dé court mo gbogbo wọn wọ́n kó gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn la ń bẹ̀ kì í sóò nìkan wọ́n pọ̀ gan so wọ́n kọ́kọ́ gbé bucket wọ́n lọ fa omi nínú kànga mi wò pé kí ni wọ́n fi omi ṣe but mo jókòó síbi kan mo ń yà wọ́n mo ń yà wọ́n lọ́ọ̀kan lọ́ọ̀kan mi fẹ́ kójú wọn reflect dáadáa torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló pọ̀ ń bẹ̀ tí wọ́n ṣe community service yẹn including him so mo wá bẹ̀rẹ̀ sí ní yà ìgbà tí mo ń yà uh, there was a time tó jẹ́ pé òun ló ń fa omi kànga yẹn òun ló ń fa omi kànga yẹn so tán bá ti fà á sínú àwọn bọ́kẹ́tì yẹn wọ́n á gbé lọ sí wọ́n gbọ́n gbé lọ sáwọn ọ́fíìsì kọ̀ọ̀kan ìmọ̀ nǹkan tó ń fi ṣe ń bẹ̀ yẹn then wọ́n á tún padà wá so wọ́n dẹ̀ sọ fún mi pé wọ́n á gbá tán bá sì yẹn omi olómi tán wọ́n á gbálẹ̀ so wọ́n á tún píkì àwọn ìdọ̀tí tó bá wà ní gbogbo surrounding yẹn so iṣẹ́ tí wọ́n ta believe pé wọ́n máa ṣe ni tàbí iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe gangan nìyẹn so mo wá dúró níbi tí mo ti dúró tí mo ti ń yà wọ́n ibẹ̀ ni ọ̀gá wọn ní ọ̀gá yẹn tó lead e, premises yẹn torí ibi tí a lọ yẹn gbogbo àwọn èèyàn ló mọ̀ bẹ́ẹ̀ ní ìyá gan kú kíní àwọn kóòtù pọ̀ ń bẹ gan kóòtù wà ń bẹ tó méje àbí mẹ́jọ they are different but magistrate ni ni wọ́n so ìgbà tí musa sáà ń ya kíní yẹn lọ bí ẹnìkan ṣe sọ̀kalẹ̀ tó wá bá mi nìyẹn wọ́n wá ní kí ló tí mo ń ya àwọn èèyàn bíbá yìí mo wá explain fún wọn ó lè jẹ́ pé inú wọn dùn gan pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tí mo gbé lórí ọ̀rọ̀ yẹn but wọ́n jẹ́ kó yé mi wípé a lè ya gbogbo àwọn nǹkan yẹn pé torí tí chief judge pé ó sàmà jáde sórí íńtánẹ́ẹ̀tì ni pé chief chief judge bá rí kò ní fi ojú dáadáa wò ó pé ẹ̀ ti ṣẹlẹ̀ rí tó dẹ̀ ti di wàhálà rẹpẹtẹ so therefore àwọn ò ní àláwọ̀ mi kí n ya gbogbo àwọn iṣẹ́ tí ẹni yìí ń ṣe ní ọ̀hún yẹn so ìdí nìyẹn tí a fi decide pé kí n má ya àwọn iṣẹ́ yẹn mọ́ ṣùgbọ́n. I want to thank the Yorùbá nation I say thank you very much for your support and every other good thing you have been doing to people in order to to achieve this same aim. I want you to pray for us that we are going to get that Yoruba nation by the by the grace I, of God. I I want also this medium to thank you, Daddy. No problem. For being standing out. Let us carry out these tasks. Let's thank God. I pray that God will grant the Yoruba nation yeah their, their, their, their own their own country of their own. Amen. Amen. Then they Amen. will stand. If they have not had their own country and they can do this, means that when their own country on their own, they can do more than this. Thank so you. I pray that God will grant you your own country and it will come to pass. Thank you. I I want to really say a big thank you to everybody who has contributed to the efforts of this day. I thank God because most of the times when I sleep, I don't even believe I am out of prison. Mm. I still think I, I am dreaming. I think I am just maybe I, I need to wake up from my my dreams. But I find out that the Yoruba Nation Congress, All Biafra for Daddy, had made it possible for me. I want to thank you so much. I say thank you. Yeah, uh, ẹ̀yin èèyàn mi bí a ṣe rí mọ nìyẹn èmi náà dúpẹ́ lọ́wọ́ Nation mo dúpẹ́ lọ́wọ́ Dr. Sunday Igboho mo dúpẹ́ lọ́wọ́ ìyá onítìrí mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa pòfẹ́sọ̀ ẹ ẹ jọ̀ọ́ torí ọlọ́run mo tó fẹ́ àpèsè wa lẹ́ẹ̀kan sí ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí èṣù ọwọ́ àárín wa nǹkan tí ń lọ bí ò ṣe yẹ kó lọ àti ń jẹ́ kí àwọn àti fẹ́ fi ọ̀rọ̀ fún ọ̀tá ọlọ́run má fi wá fún ọ̀tá yọ ẹ dákun torí ọlọ́run gbogbo ohun tó bá ṣẹlẹ̀ láàrin wa ẹ ṣe jẹ́ kó mọ láàrin ara wa ká pera wa direct ká bára wa sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò yẹ kó jáde sórí íńtánẹ́ẹ̀tì ló ń jáde ẹ má jẹ́ kí ayé ó ṣe sí ọ̀wà ẹ má jẹ́ kí ayé ó ṣe kò tán díẹ̀ mo bẹ̀ yín pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú ire àti àánú tí àwọn Yorùbá nation ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbàgbọ́ mi ni wípé ẹlẹ́dàá gbogbo àwọn tá à ń ṣe láàánú yìí náà yóò dúró tì wá ẹlẹ́dàá gbogbo àwọn tá à ń ṣe tí wọ́n dẹ̀ rí wípé à tí ọlọ́run bá jẹ́ kí a rí Yorùbá nation yẹn gbà àwọn náà ti mọ̀ pé a ṣe jù báyìí lọ so bí ewé ṣe bọ́ lára igi tí kì í nigi lára bẹ́ẹ̀ ni ọlọ́run fún wa ní nation wa gbà yẹn Yorùbá nation ọlọ́run lédùmarè kò ní jẹ́ ká sọ orí burúkú. until i i want to say thank you and i also want to say that from now henceforth you now have a song in the South South, who also is in support of this Yoruba nation. I will try all my best to convince every member of my family, every tribe I can convince to make sure that Yoruba nations come to reality. Thank you very much. And gẹ́gẹ́ bí mo ṣe máa ń Yoruba nation now now now ó ti kó ń bẹ̀ yẹn. Ṣé process yẹn ẹ jẹ́ ká follow ẹ̀. Tí anybody bá ti pe Yoruba nation, no going back ni èsì wa tí a gbọ́dọ̀ Yorùbá nation no going back.